naam ọlọ́run ọba dúró tì wá kọ́lọ́n kò fi wá ṣe kó ń jẹ dáadáa kó ṣe àmọ̀nà wa ìbéèrè ọmọ ìyá wa lóbìnrin nípa ọmọ tí a bí bóyá látara ṣìnà kọ́lọ́n ọba kí ó là wà mẹ́ àkọ́kọ́ ó ní pé ọmọ tí a bí látara ṣìnà tó bá jẹ́ wípé àwọn tí wọ́n bímọ látara ṣìnà tán bí wá ládùúgbò náà yìí ìgbà tí wọ́n ṣe ṣìnà yìí tó bá jẹ́ pé nímọ̀ nípa òfin ẹ̀sìn nípa wípé ṣẹ̀ríà ó ṣe ṣìnà ó dẹ̀ ṣe ní ètò fún wa pé ká tó di pé à ń súnmọ́ rẹ̀ ni kó jẹ́ pé ákídù ìṣúra ẹni pọ̀ ó ti wáyé ní ọ̀nà ti ṣẹ̀ríà so ìṣúra ẹni pọ̀ yìí ni nǹkan tó kó sínú náà sì lóhun tó pọ̀ ni ó pọ̀ nínú àwọn ṣe sí táwọn Yorùbá gan máa ń ṣe ṣáájú kí àwọn ọkùnrin tó di pé wọ́n wọlé tọ́ra wọn tó jẹ́ pé tí a bá fojú ṣẹ̀rí àwò àwọn ọ̀nà tí wọ́n gbà ṣe iná permission ó ti wà fún ọkọ láti jẹ ọkọ fún ọmọ wọn ní obìnrin ṣùgbọ́n eléyìí ó ní bùkátà sí àlàyé ká sì wo rí situation tí ó sọ̀rọ̀ àgbẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé tó bá jẹ́ wípé ìgbà míì ẹlòmíì gan tiẹ̀ mọ̀ wípé a kì í súnmọ́ rẹ̀ ní ṣáájú kí a tó ṣe àpèdù àwọn èèyàn tó jẹ́ mùsùlùmí tí wọ́n ń kírun tó ń ṣe gbogbo ẹ̀ wọ́n lè má gbàgbọ́ yé yẹn so gbogbo irú àwọn èèyàn tó bá ṣe látara àìmọ̀kan so àwọn nǹkan míì wà ní ọ̀rọ̀ wọn tó jẹ́ pé ó fúyẹ́ so ṣùgbọ́n generally nígbà tá a bá ti mọ̀ pé ṣùgbọ́n ọ̀dà téèyàn bá wa kó sí kọ́nà ọba kó la èmi àti kó là wà mí àwọn tó sì ti kó sí kọ́nà ọba kó foríjì wọn ọmọ tí ó bá jáde látara ru relationship báyìí wàládùn zina ni ọmọ ṣìnà ni àwọn òfin tó wá so mọ́ ó pọ̀ nínú ẹ̀ ni wípé irú ìtẹ́ ti sọ ẹni tí ó jẹ́ ẹni tó fún arábìnrin lóyún ìgbàláyè wà pé wọ́n lè padà fẹ́ra wọn pàápàá jùlọ látara àwùjọ tí à ń gbé ṣùgbọ́n tó dáa jù tán bá ti rí póyún dé báyẹn náà ò ní pé kán má bára wọn ní àṣepọ̀ mọ́ òfin ẹ̀sìn nìyẹn nígbà tí wọ́n bá padà bímọ kán padà so wọ́n pọ̀ so ọmọ ilé tí wọ́n ti bí yẹn náà wọ́n lè jọ máa tọ́jú ẹ̀ ṣùgbọ́n wọ́n á mọ̀ pé ọmọ yìí nǹkan kò ń ṣe ọmọ ẹ̀tọ́ nínú àwọn nǹkan tí aburú tó wá wà ń bẹ̀ ni pẹ̀lú ọmọ ilé bàbá yìí tí bàbá yìí bá kú ṣáájú ọmọ ọmọ yìí ò ní láǹfààní àti jẹ nínú ogún ẹ tọmọ yìí náà bá ní ọrọ̀ tó bá wá kú ṣáájú bàbá yìí bàbá yìí náà ní àǹfààní láti jẹ ogún ẹ nínú àwọn aburú tí ó máa ń ṣẹlẹ̀ nìyẹn àwọn nǹkan tó jẹ́ ojúṣe ẹ̀sìn kò ní máa jẹ́ ọ̀ranyàn lórí bàbá yìí fún ọmọ yìí nínú ẹ̀ nírú àkíkọ̀ tí ẹ sọ yẹn irú ẹ̀ nínú àkíkọ̀ tí ẹ sọ yẹn ẹni tó jẹ́ wípé ó ní láti pa tó rọ́mọ ẹ̀ ọmọ ìyá ẹ̀ ni ìyá ẹ̀ ni ó jẹ́ ojúṣe fún àbí àwọn tó jẹ́ bíi bàbá fún ìyá ẹ̀ tí wọ́n mójútó ìyá ẹ̀ ṣùgbọ́n bó ṣe wá lọ yẹn tí ó bá jẹ́ wípé ìyá yẹn wà ní kápá tí wọ́n ti jọ mọ̀ wípé ojúṣe ìyá yẹn ni tí ẹni tó wá jẹ́ ọkọ ẹ̀ yìí nígbà tí wọ́n bá ti padà fẹ́ra wọn tó ti so igi fún wọn bóyá gbọ̀n bímọ tán náà náà tó so igi yẹn náà ni tí wọ́n bá ti wá jọ conclude pókè àwọn di ọkọ àti ìyàwó báyìí kò sí láìfì tí ọkọ yìí tó bá ń ran obìnrin yẹn lọ́wọ́ torí ìyàwó ẹ̀ ni ìyàwó ẹ̀ wá ní bùkátà láti pa ẹran fún ọmọ ẹ̀ tí ọkùnrin yẹn bá wá ṣe ní agbègbè yẹn tó wá wò pókè ìyá alágbájá ọmọ ẹ̀ tó bí kọ́lọ́ ń ṣàforíjì fún ọ ẹran lè àápa lé orúkọ pé ìwọ ni ó pa ṣó ti yóò ti yàtọ̀ sí wípé wọ́n pa lóòótọ́ ọkùnrin náà ló ra ẹran yìí ṣùgbọ́n nígbà tí wọ́n ra ẹran yìí ni ọkùnrin ló rà ṣùgbọ́n níyàn tó fi rà ni pé ó rà gẹ́gẹ́ bí ẹ̀bùn àbí ìrànlọ́wọ́ fún ìyàwó ẹ̀ tó jẹ́ wípé ó ní láti pa sunna fún ọmọ ṣó ti yé ẹlẹ́ẹ̀kejì tó tẹ̀lé ni wípé tóbìnrin bá ṣe ìyẹn náà tó jẹ́ pọ́kọ́ fẹ́ ra fún yìí kò kí ń ṣe nínú nǹkan tí àlàbọ̀ obìnrin lọ́rùn ṣó ti yé ojúṣe ọmọ bá ṣe fẹ́ tọ́mọ ojúṣe ọkùnrin ni ṣó ti yé ìgbà tó ti wá rí báyìí kò kí ń ṣe pé primary duty obìnrin yẹn kò kanpá fóbìnrin yẹn láti pa àkíkọ̀ yẹn gẹ́gẹ́ bó ṣe kanpá fún ọkùnrin àti wá rí pọ́mọ yóò ní bàbá ìyá ló ní so bí àkíkọ̀ ṣe jẹ́ sunnatu muakkada fọkùnrin yẹn kò kì í ṣe sunnatu muakkada fún obìnrin tó bá kọ̀ láǹfààní láti ṣe ó dá torí àwọn àjẹbọ̀ tí ó máa ń mú wá ní ti dáadáa àtàwọn aburú tó jẹ́ repercussion tó máa ń jáde ń bẹ̀ so ló fi jẹ́ wípé tí ọkùnrin bá wá wò pé òun ìyàwó yìí lọ́wọ́ àbókọ̀ṣe fọmọ yẹn tí ò ṣe níṣe wípé ojúṣe òun tó yẹ kó òun ṣe ó kọ̀ òun ká ah, ọmọ yìí kákọ̀ fi ran ọmọ yìí lọ́wọ́ gẹ́gẹ́ bí bóyá ọmọ òrukàn àbọ̀mọ aláìní tàwọn pé ká fi ṣe yẹ ká fi ràn án lọ́wọ́ torí oore tọmọ máa ń rí látara pọ́n pàkíkọ̀ ẹ̀ àti láti sánà sá fún àbúrú tí ọmọ tó máa ń bá ọmọ látara pé wọn pa kíkọ̀ ẹ̀ fún eléyìí tí àmójútó ní ṣókí kọ́lọ́ọ̀bá kò fi wá ṣe kò ń gẹ́ dáadáa wàláwàá aláàmù. وبارك الله فيكم